ẹ̀dọ̀kí ìròyìn lórí bẹ̀ǹbẹ̀yẹkẹ tv ẹ wò ó ojú oorun báyìí ni wọ́n ti sọ fún mi láti gbéra lọ sídìí òkun lọ ṣàdúrà fún tinubu bí mo bá nífẹ̀ẹ́ lóòótọ́ ó lọ̀rọ̀ tó jáde lẹ́nu òṣèré onítíátà tó tún jẹ́ ìlú mọ̀ọ́ká ẹ̀bùn olóyèdè tí gbogbo èèyàn mọ̀ sí ọláìyá igwe ó ní ohun tó bá wù yín kẹ́ ẹ sọ tèmi ni pé ojú oorun ni wọ́n ti bá mi sọ̀rọ̀ béèyàn bá sì ṣe ni lóore ọpẹ́ làádú ìyàwó Tinubu ìyẹn Bọ́lá Tinubu tó ń díje fúnpò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú APC ti ṣèrànlọ́wọ́ fún mi rí lásìkò tára mi ò yá bí wa san lóore pẹ̀lú pé mo lọ ṣàdúrà fún àtìlẹ́yìn rẹ̀ kò mọ̀ burú o. ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ notification bell option all ẹ láìkẹ́ kẹ́ comment ló bá tán gbogbo ìgbà tí ròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni. ṣé ẹ ò gbàgbé ìròyìn ọba aládé kan nípínlẹ̀ Ondo ìyẹn ọba Clement Jimoh Olúkọ̀tún eléyìí tí àwọn ajínigbé déédé wọ ààfin odidi ọba aládé nílẹ̀ Yorùbá wọ́n jálẹ̀kùn wọ ààfin wọ́n ru ọba lọ lóníkẹ̀tíkẹ̀tí ìlú tó lọ́ba tó níjòyè ọba tó ń jọba lágbègbè ìwọ̀-oòrùn àríwá ní ìpínlẹ̀ ondo ọba clement jimoh ni ó déédé di pé wọ́n jí gbé lọ ọgọ́rùn-ún kan mílíọ̀nù náírà ni wọ́n ń béèrè fún tẹ́lẹ̀ kó tó di pé wọ́n padà dín kù sí mílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà ìyẹn ten million naira látọwọ́ àwọn ajínigbé tó jí odindi ọba aládégbé wọ́n ní wọ́n ti padà kàn sáwọn mọ̀lẹ́bí tí wọ́n sì ní iye tá a fẹ́ gbà rèé ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré ṣẹ́ ẹ̀ gbàgbé ti kọmíṣánná kan nípínlẹ̀ Benue tí wà fọ́rọ̀ ilégbèé àti ìdàgbàsókè ìlú ẹ̀pẹ́ ogbò eléyìí tí wọ́n béèrè mílíọ̀nù márùn-ún náírà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn tó jí i gbé àwọn ajínigbé ọ̀hún ti pe àwọn mọ̀lẹ́bí nípasẹ̀ awakọ̀ rẹ̀ wọ́n pè é pé ń ṣe làwọn nílò mílíọ̀nù márùn-ún náírà ó làwọn ó gbà ó káwọn tó lè tú sílẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ìsinmi tó kọjá yìí ni wọ́n jí gbé lábúlé adankari ní òpópónà kan níbẹ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n jí gbé ìyẹn tí ṣe Catherine Anini olùdámọ̀ràn pàtàkì lẹ́ka ètò ààbò sí gómìnà ìpínlẹ̀ Benue ìyẹn Paul Eba ló ti padà kéde ó sì ti sọ̀rọ̀ ó ní àwọn tó jí kọmíṣánná yìí gbé iye àwọn agbébọn ti padà tú sílẹ̀ o wọ́n sì ti padà rí i ní báyìí ní gbogbo àsìkò tá a fi ń kóròyìn jọ wọn ò sọ bóyá wọ́n sanwó tàbí wọn ò sanwó tí wọ́n fi gbà á padà. ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ láìkẹ kẹ comment ló bá tán gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà nìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv ojúlówó ìsọfúnni. mo mọ̀ ṣe tán láti ta àwọn ibùdó òfọpo tá a ní ní nàìjíríà bílíọ̀nù mẹ́wàá dọ́là òun sì ni mo ṣe tán láti tà á olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp àtiku abubakar ló ṣèlérí láti ta ibùdó òfọpo nàìjíríà fún aládàáni ó lóun ṣèlérí ọ̀hún òun ó sì múṣẹ bóun bá dépò ààrẹ lọ́dún 2023 ó ní ìrànlọ́wọ́ owó ọ̀hún la lò fáwọn ọ̀dọ́ láti ṣàgbélárugẹ àwọn okòwò kéréje kéréje àtàwọn okòwò míì tó ń dìde bọ̀ àwọn ibùdó òfọpo tó sì dárúkọ ni ibùdó òfọpo Port Harcourt ibùdó òfọpo Warri àti ibùdó òfọpo Kaduna ó ní wọ́n ti wà látọjọ́ pípẹ́ tí wọn ò kúkú ṣiṣẹ́ ó ní kí ni ìdí tá a wá fẹ́ máa fi múṣẹ́ ṣe lé e lórí ó lóun ṣetán láti ta ó okòwò lòun ó sì kó sí fọ̀dọ̀. ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ láìkí ẹ kẹ comment ló bá tán. gbogbo ìgbà tí ròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni. ìròyìn látilẹ̀ òkèèrè ilé aṣòfin ilẹ̀ Indonesia ti ṣèlérí bákan náà wọ́n tún buwọ́ lu ìwé òfin láti fìyà jẹ ẹni tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin míì tàbọ́kùnrin míì kúrò nínú ẹni tó jẹ́ pó fẹ́ni ṣùlọ́kà tí í ṣe ìyàwó tàbọ́kọ rẹ̀ pẹ̀lú ìjìyà ẹ̀wọ̀n ọdún kan òfin yìí ni ó lágbára léyìí tí wọ́n sì láwọn ṣe tán láti máa múlò fọmọ orílẹ̀-èdè Indonesia tó bá tàpá sófin yìí àtàwọn àtọ̀rìnwá tó bá ń gbé nílẹ̀ Indonesia tí ó sì tún mú àwọn ohun míì mọ́ wọ́n ní ń ṣe làwọn ò ní fààyè gba irú eléyìí mọ́ kódà bó o bá tí ì ṣègbéyàwó bó o bá tún bá ẹni tó ti wà nù gbéyàwó ṣe ohun tí ò tọ́ yíyan ìbálòpọ̀ láàrin lọ́kọ tọkùnrin tóbìnrin wọ́n ní ṣe ni ìjìyà ẹ̀wọ̀n ọdún kan ni yóò wà fún un àgbéyẹ̀wò ọ̀hún ni wọ́n ní ó lè fàdíwọ́ púpọ̀ ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ like ẹ kẹ comment ló bá tán gbogbo ìgbà tí ròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni èèmọ̀lùkùtù pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ ọwọ́ ti tẹ michael joseph ẹni ọdún mẹ́rìnlélógójì ní bauchi fún fífi káàdì ìpọ́wó atm àwọn ẹlòmíín gbowó lùní ní jìbìtì ọwọ́ bá a nípínlẹ̀ bauchi lẹ́yìn tó ti fi ọ̀pọ̀ káàdì atm táwọn míín ń gbà láti máa fi gbowó tó sì tún gbà á mọ́ wọn lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ bauchi nípasẹ̀ agbẹnusọ wọn sp ahmed wakil ló fàtẹ̀jáde yìí síta pé káàdì atm mọ́kànlélọ́gbọ̀n thirty one ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tọ́wọ́ bá a ọwọ́ bá Michael lásìkò tó fẹ́ lu obìnrin kan ní jìbìtì nípa lílo káàdì atm rẹ̀ láti gbowó ní Bauchi obìnrin náà ló tètè ta àwọn elétò ààbò ilé ìfowópamọ́ náà lólobó léyìí tọ́wọ́ fi tẹ̀ ẹ́ tí káàdì atm mọ́kànlélọ́gbọ̀n sì di rírí lọ́dọ̀ tó nìkan ha irú kí leléyìí lárúwo tó sọ lórí eléyìí ni wọ́n ti ní ń ṣe ni yóò jó lámbà pa níwájú òfin ìròyìn fi yé ni pé ó ti kọ́kọ́ ń lu jìbìtì yìí nípínlẹ̀ Plateau kó tó wá sí ìpínlẹ̀ Bauchi tọ́wọ́ ti bá ó máa ń sọ fáwọn ènìyàn pé ẹ mú ATM yín wá kí n máa yín lò ó tẹ́ ẹ bá mọ̀ ọ́n lò nípasẹ̀ yìí tó bá ti fọgbọ́n gba ATM náà yóò sì lù wọ́n ní jìbìtì gbowó jáde ọ̀pọ̀lọpọ̀ ló ní irú kí leléyìí àfi kán tètè wá gbódẹ́kun ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi ti ṣèlérí láti tọpinpin ẹ̀ délẹ̀ yóò sì jólamba pa wájú òfin lẹ́yìn ìgbà táwọn bá tún rí i dájú pé wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa kí ẹ lè máa rí wò ẹ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lójú òpó YouTube yín